jẹ́ kí n sọ nǹkan fún ẹ má tẹ́ ènìyàn lọ́rùn má tẹ́ ènìyàn lọ́rùn kó wá nira ẹ lára nítorí kó fẹ́ tẹ́ ènìyàn lọ́rùn ayé a máa tètè máa gbàgbé oore tó bá ṣe fún ẹ̀dá láyé àmọ́ ibi ọjọ́ kan tó bá ṣe fún wọn wọ̀ ní jẹ́ gbàgbé ẹ tẹ́ra ẹ lọ́rùn náà kó tó tẹ́ ènìyàn lọ́rùn.